وعلى آل بيت وعلى أزواج وذريتي كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيت وعلى أزواج وذريتي كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته يقفون وبارد الله سبحانه وتعالى تتقى إجكواني أمي tó jẹ́ akhir yom ahad ní àti oṣù tí ojú ọ̀run àti ti Gregorian ọba tó fi ìyọ́nú rẹ̀ tó fi yọ̀ǹda jòkó náà fún wa kọ́ má fi ìbínú rẹ̀ kọ́ má fi tó wa ká tàbá observe tàbá rántí. ọjọ́ ahadi ìgbẹ̀yìn báyìí a máa fi ń aníkámásí dáhùn àwọn ìbéèrè pàápàá jùlọ ní ìjòkó khasan pẹ̀lú àwọn ọmọ àyà wa ní obìnrin torí wípé ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan ó ń rú látọ̀dọ̀ wọn nítorí wọ́n á ń rú yìí kò mọ lọ́dọ̀ wọn ó ń affect inú ilé. Ọ affect àdúgbò wọ́n affect ìlú wọ́n ilu ayé torí bí ọba adẹ́dà bó ṣe ọ̀rọ̀ wọn sí ló fi jẹ́ pé ìjókòó kọ́sán pẹ̀lú wọn wa létí pé a sọ tẹ́lẹ̀ wípé àwọn ọmọ ìran wa létí pé ìgbà tí a tírìtì ọ̀rọ̀ lórí zina àti tí ó tún burú jù yẹn lọ tó jẹ́ lewap gay, ọkùnrin ń súnmọ́ ọkùnrin obìnrin ń súnmọ́ obìnrin ọkùnrin ń súnmọ́ ẹranko wọ́n ń súnmọ́ ẹyẹ wọ́n ń súnmọ́ ajá látara wípé yàní ọkàn ò dúró lórí bí ọba adẹ́dà ṣe fẹ́ kó dúró mọ́ ìṣesí. Uh, ó ti ń yapa sí bí ọba adẹ́dà sí gbé kalẹ̀ Allah subhanahu wa ta'ala sọ pé falamma zaagu azaagu Allahu qulubahum táwọn èèyàn bá ti tí wọ́n yẹsẹ̀ kó lójú ọ̀nà àgbékalẹ̀ bọ́ ọba adẹ́dà ṣe ṣètò rẹ̀ ọlọ́run ọbọ̀ wà yóò tí wọ́n bá ti yẹsẹ̀ kó lórí dáadáa ọkàn wọn náà yẹ kó lórí dáadáa kò ní sí aburú tí ẹ̀dá ò ní lè ṣe máa ló fi jẹ́ wípé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ó pe àkíyèsí wá sí i láti fi tú àyà ọba adẹ́dà tí ń sọ fún alẹ́ ní Qur'an Karim pé qad aflaha man zakkaha wa qad Allah subhanahu wa ta'ala ń pe àkíyèsí wá sí pé wan nafsi wa ma sawaha ẹ̀mí àtàdámà rẹ̀ ọkàn. man zakaha ẹni tó bá fọmọ́ kọ́dọ̀ aflaha ó ti jèrè kí ni àfọmọ́ ẹ̀mí ó ní kí ṣùúr ìmájẹ́kẹ̀rì ọkàn jẹ́yàn pé ọba adẹ́dà wà ọ̀kan ṣoṣo ni ó lékè ọlá lórí àlàárọ̀ṣì rẹ̀ ọmọ ń tàn rò ọgbọ́n ń tàn sọ. So orí níta ń ṣe ní òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam gbà tí alákùnrin kan náà wọn sàábì rọdí aláàánú tó ní gbà mí níyànjú kí mi fi ní ṣìṣe kí ló jíṣẹ́ ńlá sallallahu alaihi wa sọ fún ó ní máa ti ju ọba adẹ́dà ó sì jẹ́ pé tó ọba wà níwájú alápọ̀nlé èèyàn níwájú lọ́dọ̀ nínú ọkàn rẹ pé alápọ̀nlé èèyàn lélẹ́yìí ò ní fẹ́ ṣe tí ọ̀fẹ́ ọba adẹ́dà ni kọ́ máa jẹ́ kẹ́rì ọkàn jẹ́ ẹ lórí rẹ̀ kọ́ máa tijú kí àárín ìwọ àti ẹ má bàjẹ́ torí tí àárín ẹ̀dá àtọba adẹ́dà bá ti bàjẹ́ fa inna lillahi wa inna ilayhi raji'un ni Allah subhanahu wa ta'ala tó fi ń pe àkíyèsí wá sí ọ̀nì fa'amma man khafa maqama rabbihi sọ̀rọ̀ ẹni tó jẹ́ wípé ó ń páyà pé ọba adẹ́dà lékè ọlá lórí òun o ọmọ tó ń ro ọgbọ́n tó ń sọ orí tó ń ṣe fanahan nafsa anil hawa fún ẹ̀mí rẹ̀ ìtìkùtì tó ń tì í tó yapa sí tí ọba adẹ́dà ń fẹ́ èyí ni wípé ó mú tọba adẹ́dà gbọ́ kò yà kúrò ní tí ọba adẹ́dà gbé kalẹ̀ tó fi wọ́n jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam fa innal jannata hiya al-ma'wa yóò máa tẹ̀síwájú sí ni iṣẹ́ rí yóò máa rọ̀ ọlọ́run sí láti ṣe tí ó fi jẹ́ yí pé àtúbọ̀tán rẹ̀ yóò gúnlẹ̀ sínú àjẹ́mẹ̀lẹ̀ kọ́lọ́mọ́sà ti tọ́ abẹ́ fáwọn mọ̀ ń tọrọ ṣùgbọ́n tó bá kọjá àlà ọlọ́run ọba ní kọjá wípé ọ̀rẹ́ níbọ̀dì ọjà kùn bọ́bá ti wù lòun ó ṣe ṣe wà á sọ̀rọ̀ lẹ́ hayata dunia ó jẹ́ kí ní sòdó táyé kó borí kó lékè ìpáyà ọlọ́run ọba lọ́kàn òun kò sí tí ò ní lè ṣe lójúṣẹ́ náà sọ́lá àṣọlá ti sọ pé ilẹ̀ tẹ̀sáhì fọ́sùn àrà ṣìta ọba ti tijú ọlọ́run ọba yìí pé ọlọ́run ọba mú ọwọ́ àwọ̀ ó dẹ̀ máa ń tó ń rọ ọgbọ́n tó ń sọ orí tó ń ṣe kò sí tó ní tó ti ní tìjú ẹni tó ní tìjú kìí sẹni tí ń sọ̀rọ̀ tí ń dorí tàbí tí ń ẹni tó ní tìjú ni ẹni tí ó ń hmm, kíní kò tó ń ṣe léyìí torí pé ni. bó tiẹ̀ jẹ́ pé ó ta ko ohun tèmi ń fẹ́ ó jẹ́ kí n tó ń fẹ́ àti tí ọba adẹ́dà ń fẹ́ kó papọ̀ torí wípé tá à ń bá mófin ọlọ́run ọba ṣe torí pé tẹ̀lé fẹ́ nù wa tàbí asákò fún nǹkan torí wípé à ń páyà tí ó ṣẹlẹ̀ sí a lórí rẹ̀ tí èṣe torí ìtọ́nà ọba ọ̀kan náà ní méjèèjì ìfẹ́ na náà ní méjèèjì ìyapa sífẹ́ torí pé yẹn fẹ́ fi wójú rí ọba adẹ́dà ó nípáyà ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala sọ pé ẹni tí ó jẹ́ kìsìnì sòdó ta yóò lékè lórí tí ìfintọ́lọ́bá ń fẹ́ ó ní fa yóò máa ṣiṣẹ́ ṣiṣẹ́ ọkàn rẹ̀ ó di ya aburú ṣíṣe tí ó fi jẹ́ pé kí ni àtúbọ̀tán rẹ̀ yóò gúnlẹ̀ sínú jahim ni fọlọ́n ọ̀yà ọ̀yà bẹ́ẹ̀ lójíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ti sọ yìí pé bá a ẹran kan inna fil mọ̀dọ́gọ́tù bá a ẹran kan wà ara tó bá ti yanjú gbogbo ọ̀rọ̀ ẹ̀dá tó ti bàjẹ́ gbogbo yòókù ó bàjẹ́ kí ni bá ṣe ẹran òun lẹ̀ ní ọkàn tí ìpáyà ọlọ́run ọba bá ti wà nínú ọkàn ẹ̀dá ìyókù ó torí pé kí ni alqalb malakul abdan ọkàn ní ń darí ara ibi tí ọkàn bá wà lára máa lọ tí ìfẹ́ ọba dẹ́dàá tọba wa mú nígbà èèyàn ara rẹ̀ ọ̀rọ̀ fún láti ṣètọba adẹ́dà Allah subhanahu wa ta'ala nínú tí wá máa mú kí ara ọkàn ọ̀rọ̀ gẹ́gẹ́ bó jíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀ ìsìn sọ ò ní kí ahọ́n rọ̀ fún tọba adẹ́dà pẹ̀lú kíni pẹ̀lú ìrántí ọba adẹ́dà ní ìrántí téèyàn máa ronú lérí téèyàn fẹnu sọ eléyìí pàtàkì ní gbogbo ìgbà. gbogbo àìṣedéédé nínú àwùjọ láyé látara wípé ọkàn ti dí pàtàkì àrùn tí ń dẹ̀dá láàmú ìjọba dẹ́dà Allah subhanahu wa ta'ala kó fún wa ní ọkàn tó pé tọ́lá láàfíà ẹ̀mí tó gbádùn tí yóò darí tí ara wa sí ti ọba adẹ́dà ń fẹ́ bó ṣe fi náà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ọ́n àti àkíyèsí wa sí pé ká tó sọ̀rọ̀ ti nìka àti tí ó tún rọ̀ ma bíi talaq ká rántí pé o n tó bí àwọn ìjókòó lákọ̀ọ́kọ́ onítìrà wa kékeré nì tá a ká gbé yẹ̀wò kitabul akhdari tó sọ pé awwalu ma yajibu mukallaf tasihihu ìmáàníhì nǹkan àkọ́kọ́ tó ń jẹ́ ọ̀ràn yàn lé ẹnikẹ́ni tó bá ti níwọ̀ lórí ẹ̀yìn ẹni tó ti bàlágà ó ní kó tún ìgbàgbọ́ rẹ̀ kó tún ṣe olóbi tawhid tá a fi ń sọ̀rọ̀ nípa àkídà olóbi kíka tíra wa alwajir fi àkídà tó alùsùnà wal jamaa tá a sì fẹ́ gbogbo ẹ̀ lójú olóbi ká pe ara wa sí à ẹ̀kọ́ kan tó pàtàkì wípé ojú ọ̀nà pèpè oníbàáṣe pè é torí Allah subhanahu wa ta'ala sọ pé kúl ìnà àrùn sabili ad'u ila Allah ala basirati ana wa man sọ fún ayíkú ojú ọ̀nà tèmi yìí o ní ìpèpè lọ sífẹ̀ẹ́ nu ara tèmi ọba adẹ́dà ni mò ń pèpè lọ sọ́dọ̀ rẹ̀ èmi o mò ń pè ní pẹ̀láàrí dájú tó ń túmọ̀ sí pé kéèyàn tó pèpè ọgbọ́dọ̀ ṣe kí ni ọgbọ́dọ̀ nímà torí kí ni ọba adẹ́dà sọ ó ní wa'lam annahu la ilaha illallah wastaghfir li dhanbik mà dájú wípé kò sí tó tó sìn àfi ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala kọ̀ wá wá àforíjì fún tó ọba ti yapa sí eléyìí inú gbogbo òṣèṣì tó ń túmọ̀ sí pé ní gbogbo òṣèṣì wa a gbọ́dọ̀ yẹra fún shirkiyat a gbọ́dọ̀ fi tawhid rinlẹ̀ a gbọ́dọ̀ sí mukhalafat bid'i àdẹ̀gbọ́dọ̀ sí sunna a gbọ́dọ̀ fi rinlẹ̀ eléyìí pàtàkì gbogbo gbà òun ló bí usulul hidaya àwọn in tó pàtàkì téèyàn fi máa mọ̀nà tàmúwá àwọn ọmọ yàrá ti àkíyèsí wa sí pé tíra wa nìta aláàlóhun o ìyẹn kitabul akhdari ṣáàrán ti pé ń gbà tó sọ pé awwalu ma yajibu ala al-mukallaf tasihu imanihi ó ní lẹ́yìn rẹ̀ ó ní thumma ma'rifat ma yuslihu bihi fardu ainihi oníkíní ka ahkami tọ́hárọ̀ wà sọ́láàtì tá a bá ti yanjú èèyàn tán o ìtẹ̀yàn máa ń fi tọ́jú ọ̀ràn àyàn léyàn lórí ṣe tọ́jẹ́ pé ọ̀ràn àyàn ní lérú kálukú wa lórí kò sẹ́ni wa ṣe bíi kíni oní ka ahkami tọ́hárọ̀ àwọn òfin tó de ìmọ́tótó tọkùnrin àti tóbìnrin ìtóbìnrin sì yapa sí tọkùnrin àti tí ọ̀pá wa pọ̀ lẹ́yìn ìgbà náà ìrun kíkí àwọn òfin tó dé inshallah al-karim àwa fẹ́ sọ fún wa pé pẹ̀lú ògùn ọlọ́run ọba eléyìí náà láàgbékalẹ̀ ìgbékalẹ̀ yìí náà láàtẹ̀lẹ̀ tí ó fi jẹ́ wípé kí ni halqa wa tí ń bọ̀ yọmọ̀nà ahadil qadim ìta sọ̀rọ̀ lé lórí gangan ní àtọ̀hárọ̀ àti ahkami salat ìmọ́tótó àti òfin tó dé ìrun kátúnra wa létí sí aago mẹ́jọ àbọ̀ ní halcom bẹ̀rẹ̀ torí pé tá a bá débí àrètí rẹ mú ní jẹ́ kí àfàsẹ́yìn díẹ̀ káwọn èèyàn fi pé but inshallah al-karim yawm al-ahad al-qadim bó ti hóró mẹ́ta láàrí a máa bá hakamu tahara lọ a tàbá lè parí rẹ̀ tán a máa bá hakamu salat lọ kọ́lọ́n ọba kó fi rọ̀ alọ́rùn kọ́ṣọ́ àjùbá náà lọ. na ọ̀la ṣẹ́kù lónìí ká tó gòkè lọ bá àwọn ọmọ wa lóbìnrin fún àwọn òmùrù kọ́ sọ́dẹ́hìnà tó jẹ́ pé àwọn nìkan ló dálé lórí gẹ́gẹ́ bá a ṣe ṣàlùkáwà ní a gbà wọn àbèrè kan lọ́wọ́ tiwa náà kí ọba adẹ́dà kọba tàmálẹ̀ ìtọ́sọ́nà rẹ̀ sí kó fi sábàbí oríire fún aláyé ń bí àti ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyam náà ẹ̀ àbúrídà. Nam àkọ́kọ́ wọ́n ní ẹ̀ẹ̀kan gbé ọkọ̀ tí ó ní plate number KJA 261cl kja 261cl so wọ́n bẹ́ kí wọ́n wá síta so kẹlẹ̀ sún ọkùnrin kò ní tọ́ now àwọn tàbá níbèrè one two three. ọlọ́jà orí pẹ́ lórí dáadáa tí wọ́n ní apẹ́ pẹ́ fún wa. Uh-huh. sheikh hadith ti abakri um, sidik tó gbà pé òṣìṣẹ́ ọlọ́ọ̀bá ọ wà lórí ìsùkú um, ọwọ́ adébáwọn lẹ́yìn àwọn náà wà ní orí òkú ẹ̀ ọwọ́ ń bèèrè pé àwọn ṣe báyìí gbé òjíṣẹ́ ọlọ́ọ̀bá ṣé ó da kan táwọn ṣe tánàbí sáwọn aṣáàdúrà fún pé ọlọ́run máa lé wọn kún lórí dáadáa nítorí ṣùgbọ́n tó bá dìgbà míì kọ́ máa jọ́nà wọn bẹ́ẹ̀ mọ́ ẹ mo fẹ́ kẹ́ clarify ẹ̀yìn wọn lọ́wọ́ ni àbámu akéṣà bọ́kà síbi abubakar tan abubakar sudek na wípé wọ́n ti lọ wọ́n ti wà ní ó wá sáré torí kí wọ́n tó dìde kúrò ní rúkú kó lè bá àbáraka yẹn mo ń communicate now ó wá ṣe takbiratul ihram ó ó wá lọ sí rúkú ó wá ṣe dẹ́bù yẹn ó wá lọ jọ sáfù shanfọlọ na. ìgbà tí wọ́n á kírun tán tí wọ́n fi tó ìjíṣẹ́ lọ́sọ̀lá sọ́lọ́m létí ó wá ní zadakallahu hifsan sọ́yí kọ́lọ́hún ó tọ̀ ṣe àlékún ojú kòkòrò tó ṣe fún iṣẹ́ rí torí pé kò sí fẹ́ rí torí bí irun aha látẹ́ látẹ́ látẹ́ nọ́ọ̀sù àti dọ́pt bó ṣe wá ọ̀pọ̀ wípé má ṣe bẹ́ẹ̀ mà ṣé má ṣe mọ́tòrún kí ni nọ́ọ̀sù yẹn ń túmọ̀ sí ni àbí má ṣe kábàrà bẹ́ẹ̀ kọ́ wá jọyìn kó wà ní kọ́ wá jọyìn sáfù ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrùn sọ́là ń sọ ni ìṣesí àwọn àṣàr tó wá lórí rẹ̀ á kó wọn papọ̀ látara wípé kí ni náà àwọn sàbẹ́ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní ṣèjú rẹ̀ ẹnìkan kírun bẹ́ẹ̀ níṣejú ẹ̀ òun wá rò wípé òun ọ̀báraká yẹn ó wá fẹ́ dìde ó fẹ́ mú wá sàbẹ́ ìwà fàjókòó wípé irun rẹ̀ ti pé kí ló tún fẹ́ máa kí wípé ìyẹn gan tó ṣe yẹn O ni sunna inshallah al-karim ní ọ̀sẹ̀ tó ń bọ̀ nọ́ọ̀sù yẹn á tẹ̀lójú sáadà á tẹ̀yẹ́ bẹ́ẹ̀bẹ́ àti kí làwọn afa sọ lórí rẹ̀ but sunna ni wípé tá a bá ti súnmọ́ masjid tá a rí pé ti wà ní rúkó kí rákà yẹn má bàa bọ́ mọ́ wa lọ́wọ́ á fèsì kébìlà á ṣe tẹ̀gbẹ́ pèlè ìhìrá á bọ̀ sí rúkó yẹn á wà rọra eléyìn òun fi àgbọ́yé ẹ̀sìn hàn lẹ́ntọ́ lágbọ́yé ẹ̀sìn ju ẹni tó jẹ́ wípé ọjẹ́ kíráká àyàn ọbọ́mọ̀ ń lọ́wọ́ ọṣẹ́ wa ṣe tẹ̀kítọ́tìlì haram nínú masjid lọ wọ́lá ààrẹ. ọlọ́jẹ́ pẹ́fọ́. ìkejì ní lórí lórí ọkọ láyà. àwọn ẹ̀wọ̀n muskila kan máa ń ṣe láàrin àwọn bọ́lá àwọn bíkẹ́sì kan náà wà bá mi pé ìyàwó yẹn ó bá ti di every time pé ọkọ wa ní jẹ́ ká. gbé ọkọ ní jẹ́ ká ṣe súnà ó mọ̀ wá sọ pé rárá ó wá ń sọ pé bá ti rán ọkọ̀ òun máa ń kó òun ní ìrira. torí pé kò mọ̀ jù yẹn lọ kì í dé ẹsẹ̀ bà kì í sàmàlà. kò sọ bẹ́ẹ̀ eh, sọ yóò lọ kò dìgbọ́ ọba fi ẹnu sọ bọ̀tí tó ń túmọ̀ sí ni wípé láì ṣẹ̀bà láì ṣàmàlà ó ṣe di pé gbogbo ìgbà gbogbo ìgbà àbí nà hmm. àwọn ẹni retí wọn kọjá lọ nínú àwọn obìnrin retí wọn kọjá lọ ìgbà wọn fẹ́ sin ma wọn lọ ilé ọkọ ọwọ́ á pe ọmọ rẹ̀ jókòó oni ní ilé ọlá ló ti ń jáde ilé èyí ló ń lọ ilé èyí ló ti kúrò mo fẹ́ fún ọ ní ìdánilẹ́kọ̀ọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan mójútó wọn tọ́ ọ bá mójútó wọn ó ní mushkila ó ní wàhálà problems ìmójútó àwọn eléyìí inú òní jẹ́ kó o ní problem lé ọkọ ọ pàtàkì gan nínú ẹgbà wa kan ń sọ fún wípé ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tó ń jáde láàfin tó ń lọ sínú kòkó kòkó cage sọ ma pé tẹ̀síbíwù yẹn bàlágà yẹn ọmọ ẹni laafin wà láàfin tó yẹ pé bóyá òní ń pàṣẹ bóyá ẹrú wà fún tó ń mójútó àwọn ọ̀rọ̀ fún ṣùgbọ́n tó jẹ́ pé òun ní ìsìn òun gan ó ti wá fẹ́ di bí ẹrú torí tí Aisha radial anha ìyá Aisha radial anha sọ ní pé àníká horekun ìgbèkùn nígbẹ̀yàwó fẹ̀lẹ́yàn zọrọ̀ àhàdékùn ìndẹ̀mọ̀ yẹ̀rẹ́kù kàrí mẹ́tàkùn ẹni tó bá fẹ́ fọmọ rẹ̀ fọkọ kó ṣọ́ ibi ọwọ́ ẹni tó fẹ́ fi iyì rẹ̀ lé iyì òbí ó ní ọmọ rẹ̀ lóbìnrin ẹni tó fẹ́ fà lé lọ́wọ́ náà kí ni àwọn ìmọ̀ràn tó fún ó ní nítẹ́lọ́rùn pẹ̀lú rẹ̀ gbogbo ọba ṣe bá ó mélòó àkọ́kọ́ nù ó lé kejì bọ̀wọ̀ fún tako tí ẹ bá ti ṣe pé nítorí yapa sófin ọlọ́run ọba bọ̀wọ̀ fún tako ọdún mélòó ọdún méjì kílẹ̀ kẹta ó ní mójútó ara rẹ lọ́nà méjì àkọ́kọ́ ìmúrasí rẹ àti òórùn ara rẹ láti jẹ́ kó yé ọmọ yìí dáadáa ó tún á ṣàlàyé ó ní n tó fi mójútó nǹkan méjì yìí jù ó ní kí ni àwọn nǹkan mẹ́ta kan kí ni ìwẹ̀ ìmáàlótìró àti ìmáàlótùwárí aládùn. tọjọ yí pé kí ni tìrọ̀ yọ sàmùkọ́ máa mú kí ojú àkáchì yọ máa jàzábà ọkọ rẹ ní gbogbo ibi tó o wà yọ máa wọ̀ ẹ́ aládùn yóò jọ máa fi mú wá ọká torí pé kí tí ìhun ò bá ti símbẹ̀ láàrin ọkùnrin wàhálà pàápàá jùlọ obìnrin gbọ́dọ̀ mójútó di mẹ́ta nínú ara rẹ̀ ẹnu abíyá abẹ́ kọ́mọ̀ jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ tí ó fi wá máa di bí òórùn ọkùnrin tí ò bá mójútó ra rẹ̀ tóbìnrin bá ń ṣe báyìí yóò ti ọkùnrin yẹn sí rìn ẹ̀yẹ kóun náà kẹ́nu wọn máa bù tì kóun tètè mójútó torí eléyìí tó tónítóní òun náà gbọ́dọ̀ ṣe kí ni òun náà gbọ́dọ̀ brace up pẹ̀lú rẹ̀ ọpàtàkì gbogbo eléyìí kí ni bí kọ́ máa fira rẹ̀ lẹ̀ ń gbogbo ògbà ya bá lọ yá ọyá débi pé jíṣẹ́ sọ pé ń bá ń lọ́wọ́ kó gbẹ̀yìn sọ́kàn ní gbogbo ògbà ni pé anytime lọkọ òun lè yá o torí pé kí pàtàkì jù ní tí wọ́n fi ní ká ṣègbéyàwó orí nǹkan méjì ni the hezbollah isa wẹ̀lẹ̀njá láti ṣọ́ ìwàkiwà wípé kí ẹ má máa fẹjú lóbìnrin olóbìnrin níta àti kí ni àti láti fi lè ṣe àlékún sí mọ̀ Muhammad sallallahu alaihi wasallam nǹkan méjì tó pàtàkì jù bẹ́ẹ̀ ni kóbìnrin wọn máa rẹ̀ á ah, ṣé àmàlà ni wàlọ́ọ̀hì làzim ojú àmàlà lọ ojú yẹn lọ ojú ojú sàláàdì lọ tọ́ba arámàlà jẹ́ tí orí yìí jẹ́ wàhálà ni wàhálà yìí ń zẹ̀ burú ju tàmàlà lọ ó burú ju tàmàlà tí orí jẹ́ tàbí ti sàláàdì lọ tàbí tí ìyẹn tí orí jẹ́ lọ ló fi jẹ́ pọ́ pàtàkì obìnrin gbọ́dọ̀ ló jẹ́ yí pé tọ́ba ti di orí èèyàn wọ́n bára ọ̀rọ̀ ọmọlúwàbí ọ̀rọ̀ ọ̀fẹ́ bí mo ṣe fẹ́ ni báyìí lè ẹ ṣe ṣe tí ń fi gbádùn rẹ̀ ní ìgbádùn báyìí wọ́n ó jẹ́ káwọn méjì wọ́n gbọ́ra àwọn yẹn lórí rẹ̀ tí wọ́n bá gbọ́ra yẹn olórí rẹ̀ ó lè fa wàhálà ọ̀gọ̀rọ̀ wàhálà tí ń dẹ̀ ń nínú ọ̀rọ̀ tá à ń bá wọn dá sí láwùjọ bedroom wàhálà ti kí obìnrin múra rẹ̀ kọ́mọ ìpè àsìkò táwa ń bẹ̀ nísìn tó yẹ pé ọkùnrin ó ti jáde lọ yóò ti rí ìrìkúrì délé ni mò ń fi advice nínú àwọn ọmọ ìyá wa lóbìnrin kan tírú nǹkan bá ìṣẹ̀lẹ̀ sí mo ní tó ti dé kó tó gbé kọ́ ìwọ ni kó kọ́kọ́ gbé kọ́ ó ní bíi kí ni wẹ̀ fún alhamdulillah àwọn fóònù jàwá aláàtọ̀ ti wà lóríṣiríṣi tásímẹ́tì yóò oríṣiríṣi máa ti pàdé rẹ̀ níta kó fi máa múra bọ̀ kó tó délé ó délé ọba kọjá kó tó jẹun gan ọmọ yìí pé bọ́n bá ti jẹun tán iṣẹ́ ń bẹ tó ń dúró dè wò hàrà halálì rẹ lélẹ́yìí tó gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí iṣẹ́ tó ń ṣe yọ ọmọ gbalada ọgbà ife làádà tó gbà ní ìfẹ́ kò she can't do without you even when she's outside you've got his remote control in your hand so important ọ pàtàkì ló fi jẹ́ wípé tùwàrí tó fi sára tìró tó lé ara rẹ̀ ti mọ́ tónítóní kó tó sọ̀rọ̀ kan méjì tọwọ́ kọ lọ́rùn di mọ́ kó fi mọ̀ pé eléyìí kìí ṣe àdìmẹ́rù rárá ó ti jù bẹ́ẹ̀ lọ kò ní four and six lélẹ̀ kò sí pàtàkì gan ọ pàtàkì gan òjíṣẹ́ mọ́sílá àlọ́sọ́nà ọ̀rẹ́ kọ́mẹ́ndì ilé lọ́nà tó pọ̀ pé kìí ṣe yẹ́ kìí ṣàmàlà á aburú ńlá ni obìnrin fẹ́ fi oúnjẹ alẹ́ rẹ̀ ó fẹ́ gbé fún ológbò jẹ ni ẹ̀karùn àtẹ̀kẹfà oúnjẹ rẹ̀ má fi ṣeré ebi wọnú kọ́rọ̀ ní owó n tó wù ú jẹ máa arínú àwọn ọmọ àyà tí wọn bá dín ẹran rẹ̀ kó wulé kókó kò ní jẹ ó dẹ̀ lọ sà ìyàwó medical person ni ó ní ah, kí ni òní àti ìsì rẹ̀ mú ni yàá ó ti kéré mà ó ti fún ọ ní àkàn ó tún ń gbé ìkejì dání ó dẹ̀ lóhun rẹ́dì láti fún ọ lẹ́kẹta ó ní fóun ṣe fẹnu ó dẹ̀ sílẹ̀ fún antacidi pọ̀ nígboro tọ́ba dẹ̀ tọ́ba jẹ́ tán tọ́ba ní òun gbé òun ó dẹ̀ lọ antacidi fún èyí lè ṣe wàhálà kò tí ì yé ni tí ẹ̀ ló ń ṣe é fún but kò gbọ́ yé ó lè tó ètò kan dín kó wo kókó lòun fẹ́ màdìbẹ̀ fún ó lè bìlí pé n tó bọ́ọ̀ ṣe fẹ́ nu mọ oúnjẹ tó fẹ́ ní tí kò ṣe fún mi ayé máa àwọn èèyàn kankankankan oúnjẹ tó fẹ́ tíyàwó rẹ̀ mà ni ò jẹ́ kí márèèjì wọn kọlá kéde ní sàláàdì wọn lè gbé kalẹ̀ kí n wọlé mi sàláàdì ni wọ́n bá ti rí sàláàdì ah ó ti parí ó lè jẹ́ lẹ́ẹ̀mẹ́ta lójọ́ ṣé ẹni yẹn máa tó ń fẹ́ lóúnjẹ fún un má dìstọ́ọ̀bù oorun rẹ̀ ó fẹ́ sùn ó lóun rẹ̀ assist ẹ̀ ní kó fi oorun yẹn sùn either ọ̀ tẹ̀ lẹ́sẹ̀ ọ̀ tẹ̀ lórí ọ̀ tẹ̀ lára after all kò síbi tó jẹ́ èèwọ̀ fún ọ lára rẹ̀ láti fọwọ́ kàn lórí pàtàkì èkejì àtẹ̀kẹjọ. tọ́jú ilé rẹ̀ fún gbogbo ohun tó bá ní tọ́jú rẹ̀ bá tọ́jú àwọn ọmọ rẹ̀ tọ́jú àwọn ọmọ ilé ìwé ìtọ́wá yẹ pé tóun náà bá tẹ́lá àwọn ọmọ inú ọyọ́ ọmọ dádùn ó pàtàkì tọ́jú ilé fún tọ́jú ọmọ fún. kílẹ̀ kejì ẹ̀kẹ́sùn àti kẹwàá. Hmm. tí ń bá ń banú jẹ́ má dùnnú tí ń bá ń banú jẹ́ má dùnnú tó ń bá ń dunnú lérí nǹkan máa bá dunnú kílẹ̀ kọkànlá àti kejìlá àṣírí tó bá fi sí ọ lọ́wọ́ má ṣe mistake láyé rẹ láti gbé síta subhanallah kò sí ẹ̀dá tó wà vindictive láyé tó ọkùnrin ó tó àwọn láṣìírí ah, ah, òun ọ yẹ̀yẹ̀ rẹ̀ irùngbọ̀n rẹ̀ ó lè kàn dodo ṣòkòtò rẹ̀ ó lè má ó lè kọjá orúnkún díẹ̀ sísàlẹ̀ kò di lọ́rọ̀ àdámẹ́yìn má rìvíìlì síkírìtì rẹ̀ tó bá ti pàṣírí sí ọ lọ́wọ́ yóò wà láàrin ìwà tó bá dẹ́dà mẹ́jẹ ní kankan gbọ́n. kódà àwọn òbí rẹ̀ ẹni pera yín sínú kọ̀rọ̀ yàrá kó o ka àwọn àṣírí yẹn fún pé ẹ̀dá kan ò gbọ́ lẹ́nu mi rí àárín mi rẹ̀ ọba adẹ́dà ni síbẹ̀síbẹ̀ ọdẹ̀ ń ṣe báyìí pẹ̀lú mi ntọ́ ọba ní egéǹtì rẹ̀ pera sínú kọ̀rọ̀ yàrá kọ́ máa fi sùn for you mọ́tò láṣẹ tọ́ba pa ọ́ láṣẹ mọ́ṣáyà kókó nàkí pẹ̀lú rẹ̀ after all graduate ni ẹ graduate lèmi náà wàláhi làzí yóò gbélé òbí rẹ̀ wọ́n ti gbélé ọkọ wọ́n ti gbélé ọkọ àwọn nǹkan wọ̀nyí ó pàtàkì ó mú ti ń kọ́ àwọn mọ̀ṣáàkìlù wá fún ilé tí àwọn ẹni rẹ̀ tí wọ́n kọjá lọ wọ́n dẹ̀ ṣe ṣègbìyànjú láti ṣe kìlọ̀ lórí rẹ̀ tó dẹ̀ jẹ́ pé ìkìlọ̀ tí wọ́n ṣe ọ̀dà lórí ẹ̀kọ́ tí o ńlá Muhammad sallallahu alaihi wa sallam fi lọ́lẹ̀ kóbìnrin ọmọ sọ pé ah, kìí ṣe yẹn kìí sàmàlà ah wàlá kìí ṣe ó jùlọ kọ́ máa fún ní gbogbo ìgbà tí ò bá tí ń bá ní lára kí wọ́n jọ jókòó sọ̀rọ̀ ah ọ̀rọ̀ tí wọ́n sọ yìí sọ̀rọ̀ halkọ gbogbogbò. ọ̀rọ̀ ọlọ́kọ̀ àwọn lọ́kọláya ni tí ń bọ̀ wá ṣẹlẹ̀ ń bọ̀ báyà kọ́lọ̀ ń ṣe rọrùn hábà ọ̀. program State. gbé sókè ń fẹ́nu ni àìdẹ́bẹ̀ question ní jáde sọ̀rọ̀ ni. ọ̀dà ọkọ̀ ní ìdíkọ̀ gba máìkì sọ fún sọ fún ẹ mọ́ lè dà mara rẹ̀ jẹ́ sọ ọ̀sọ́ ok na ó lè fẹ́nu ni mò ní gbẹ́ so àwọn Nigeria students ní tí wọ́n ti parí ní Malaysia so wọ́n lè ti gba doctor so program yẹn wọ́n pè ní inside mission inside mission mission program sa lọ́rọ̀ pé wọ́n fẹ́ train our youth especially àwọn tó jẹ́ bsc oda nc eh, eh, diploma whatever so láti fún wọn ní training yẹn for a year so based on sooner. so wọ́n á lè fún wọn ní employment lórí àwọn tí wọ́n ti lórí àwọn organization tí wọ́n ti create sílẹ̀ bóyá bí schools tàbí complain so wọ́n dẹ̀ ní wọ́n ti gba àwọn eh, assistance láti ọ̀dọ̀ àwọn arab lọ́dọ̀ wọn náà yẹn náà so in tí mo wá fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé àwọn èèyàn lè tara rọ̀ ìkànnì àwọn abọ́dà wa lá ní last week ẹ̀bọ̀ yẹ̀ wa lórí pé lórí program yẹn náà ni tí wọ́n ti ń ṣe lọ so wọ́n fẹ́ jẹ́ kí àwọn muslim brother kọjá pé á jẹ́ pé lórí àkídà súnà ni wọ́n á tún wọn lórí so that any place wọ́n bá fix wọn sí lórí area tó ń train wọn yẹn náà ni wọ́n máa rú kò ní jẹ́ pé wọ́n gbé àkídà mẹ́wàá tó yàtọ̀ sí ní tí wọ́n train wọn lórí lórí pé. <laughs> tí mo bá gbọ́ ẹ hmm. àwọn medical doctors wà nínú wọn wọ́n fẹ́ ẹni tí wọ́n train tí ó jẹ́ good medical personnel according to sunna. no. okay because tí wọ́n bá fẹ́ train àwọn èèyàn lórí àkídà kí ni wọ́n fẹ́ kí ni gbọ́dọ̀ ti fẹ́ train ṣe training. fún àpẹẹrẹ ní ìsinmi báyìí wọ́n fẹ́ wọ́n fẹ́ establish schools ok teachers. teachers uh -huh. so ẹnìkan tó wá jẹ́ pé lórí. wọ́n fẹ́ ṣe teaching. Eh, teaching eh. so wọ́n fẹ́ train ẹ̀ débi pé at least ọmọ ahájúsù márùn lórí láàrin ọdún kan tó fẹ́ fi ṣe training fún wọn yẹn. so wọ́n á dẹ̀ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn gẹ́gẹ́ bí sílọ̀ ti là kalẹ̀. so wọ́n á wá fix wọn sí àwọn schools yẹn. Okay. so that wọ́n á lè bring àwọn ọmọ débi pé environment will change. pẹ̀lú mission wọn yìí pé they want to change the country to Islamic state. yáa rí wọn. ó dùn tọ́ lẹ́nu ó dùn tọ́ lẹ́nu járe wọn wọn. program ti àwọn kan tí wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ náà so wọ́n fẹ́ alẹ́ yìí fáìtì wọn. àwọn èèyàn ń sọ bẹ́ẹ̀ thirty years ago àjọjọ́ kò sọ̀rọ̀ so ni mo sọ pé járe wọn ṣe ọ̀dọ̀ tí mo sọ kò sí àwọn kan nínú àwọn ẹ̀wà ju jíjẹ náà lọ so. nta ń koju kò ju yí pé kí gbogbo ọmọ mùsùlùmí tó bá gbogbo kò tó bá wà mara rẹ̀ ní mùsùlùmí ná kó tó mara rẹ̀ sí nǹkan mi tí ó fi jẹ́ wípé kí ni yóò ṣàkíyèsí ìsìlámíyà ìjẹ́ mùsùlùmí ní ọmọlápá nínú gbogbo ohun tí ń bá ń ṣe so aráwọn èèyàn tí wọ́n hàn kan àzórí tí eléyìí lára wọn tó jẹ́ pé tí wọ́n yìí òjò ó lapa lára wọn dáadáa wọ́n jẹ́yàn rí so ó ó kún gbogbo gbìyànjú tí Duwal al-Arabiyyah al-Islamiyya à ń ṣe tó fi jẹ́ pé ọgọ́rọ̀ àwọn ọmọ wọ́n fún wọn ní mẹ́lẹ́hà scholarship láti lọ́ọ́ kàwé kéwú náà kí wọ́n dé kí wọ́n jẹ́yàn rí wọn ò kí wọ́n takú sọ̀m ṣùgbọ́n ihat ìgbà tí wọ́n dé ọgọ́rọ̀ wọ́n gba tọwọ́ tinú wọn gborí tinú gbà so ọwọ́ á di nǹkan mi ọlọ́run ó fún àṣẹ inṣàlá náà jẹ́ àárín wọn. Assalamu alaikum. Wa alaikum salaam. Wọ́n jẹ́ kẹ̀kẹ́ fún wa. Àlẹ́ àti ọ̀nà. Ìbéèrè ni lórí sọ́wọ́tò kọ́ṣù. Fẹ́ bèrè pé ìjọ mélòó ni àrìn àjò lè fi kí kọ́ṣù níbi tó bá travel lọ àti pé báwo ni distance ah, ìrìn àjò ẹ̀ ṣe Kò sí distance tó bá sá ti jẹ́ ní àjò níta mọ̀ nínú àjò ìjọ uh, mélòó ni kò síjọ́ lópin ìgbà tí kò bá tí kò ní ẹni tó jẹ́ arìnrìn àjò yọmọ kíkọ́ sùn lọ ni ṣùgbọ́n tó bá ti di pé mo ti wá fẹ́ sẹ́tù sí bíbá kò ní kíkọ́ sùn mọ́ ṣùgbọ́n pé ọkàn lọ ṣe nǹkan kan ní pé bóyá lónìí bóyá lọ́la títí títí tó fi jẹ́ pé gbogbo ìgbà tí ó kọ arìnrìn àjò báyìí ń ṣẹlẹ̀ sí yọmọ kíkọ́ sùn ọlọ́run sótìyé náà alhamdulillah kí a tó lọ sókè lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yà wa lóbìnrin ìbéèrè kan wá látọ̀dọ̀ àwọn èèyàn wa àwọn bàbá wa kan ìbéèrè yẹn ìbéèrè tí ó jẹyọ láàrin èmi àti àwọn àfáà wa kan kí ni béèrè òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam allah subhanahu wa ta'ala ó ṣe wá lójú kòkòrò ìṣojú kòkòrò yẹn àwọn àfáà míì gan tiẹ̀ sọ wípé ó pọn dandan rẹ̀ fún wa ni allah subhanahu wa ta'ala ó sọ nínú tíra rẹ̀ alukur'an karim wípé inna allaha wa malaikatahu dájúdájú ohun ọba adẹ́dà allah subhanahu ta'ala àtàwọn màláíkà òun gbogbo dídá ó ti parí sídìí eléyìí ọba adẹ́dà àtàwọn tó ṣàyàn jùlọ nínú àwọn ẹ̀dá rẹ̀ àwọn tí wọ́n súnmọ́ jù torí kò sí àwọn tí wọ́n súnmọ́ ọba adẹ́dà tó àwọn màláìkà náà ló fi jẹ́ wípé kò sí àwọn tí wọ́n páyà rẹ̀ tó àwọn màláìkà Allah subhanahu wa ta'ala sọ pé yusalluna ala nabi àwọn máa ń tọrọ kẹ́ àti gẹ̀ẹ́ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam kìí ṣe yẹn nìkan gbogbo ohun tí ọlọ́run ọba dá wọ́n yàtọ̀ sí àwọn tí wọ́n ṣàyàkókò nàkí nínú àwọn àlìjànú àti ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n mọ̀ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa ìránṣẹ́ ọlọ́run ọba ni àtàràkínà àti mẹ́lẹ́yìí. Sayyidina Ali radiyallahu anhu ó wà pẹ̀lú òjíṣẹ́ sallallahu alaihi wasallam wọ́n jọ ń rìn ní gbòòrò Maka Sayyidina Ali radiyallahu anhu ní àwọn ò ní kọjá lẹ́gbẹ̀ẹ́ igi kan tàbókúta àwọn ń gbọ́ tí igi àti òkúta ń ṣe assalamu alayka ya Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n sálámà sójíṣẹ́ sallallahu alaihi wasallam Sayyidina Ali radiyallahu anhu wa ń béèrè lọ́wọ́ òjíṣẹ́ sallallahu alaihi bóòlù ṣe jẹ́ ó ní bẹ́ẹ̀ ni sórí láti ilẹ̀ dé sánmà kò sí ẹ̀dá ọlọ́run ọba kan tí ò mọ̀ yí pé ìránṣẹ́ ọlọ́run ọba ni mí àfàwọn tí wọ́n bá yapa nínú àwọn àlùjọ̀nù àtẹ̀yàn nìkan ń ló fà á nígbà tí àkúnmí kan fi ya wèrè tí wọn ò mọ̀ bí wọn ó ṣe mú mọ́ wọ́n wá lọ kò jíṣẹ́ náà fúnra sílà wá pé kí làwọn lè ṣe sí i bí ràkúnmí ṣe rí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó kúnlẹ̀ ní wọ̀ ní nínú àwọn sàádó òjíṣẹ́ ńlá sallallahu wa sallam ó wà á ẹranko tí ò lè mọ iyì rẹ tó wa ó ń kúnlẹ̀ fún ẹ ó ń sùjádà fún ẹ kíkà wa àwa ló ká ṣe léyìí lòjíṣẹ́ ńlá sallallahu alayhi ti sọ wípé kọ̀tọ́kẹ́dà kan kó wólẹ̀ fún ẹ̀dá ọmọlàkejì rẹ̀ tọ́ba jẹ́ pé ó tọ́ ni obìnrin làbá pa láṣẹ pé kó ṣe bẹ́ẹ̀ fọkọ rẹ̀ àfáà tó béèrè nípa tóbìnrin lẹ́ẹ̀kan káwọn obìnrin mú yàn wọn ó ní òjíṣẹ́ náà sàásùn làwọn sọ pé tí gbogbo ara ọkùnrin bá jẹ́ egbò látòkè délẹ̀ tí wá ń ṣe ọyún èyún ètútú tóbìnrin wá gbẹ́nu lé tó wá ń pọ́n án lá. kò tí ì mú ètò kéré jù nínú ẹ̀tọ́ rẹ̀ ọkọ rẹ̀ lé lórí kò tí ì mú wa. tó ṣe lọ́sàn án sílám sílẹ̀ aṣáhid àkúnmí ẹranko ó ń ṣe ó ń confirm ó ń họ́nà òjíṣẹ́ lọ́sàn án pẹ̀lú ilé òjíṣẹ́ lọ́sàn án wa sọ wípé ní ẹ̀gbẹ́ sàárè torí nígbà tó sọ pé ẹkún fún ọ̀pọ̀lọpọ̀ àsàlátù ṣíṣe fún mi pàápàá jùlọ ní òru jímà àti níjọ́ jímà ẹnìkan ò ní ṣàsàlátù fún mi àti kọ́lọ́hún ó ṣe mẹ́wàá fún rọ́pò kó pa ẹ̀ṣẹ̀ mẹ́wàá fún kó parẹ́ kó fún ọ lágbèéga lọ́nà mẹ́wàá màláìka wà níbi sàárè òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́là wọ́n fún wọn ká ni tí wọ́n lè máa rìpọ́ọ̀tù àsàlátù tẹnikẹ́ni tó bá ti ṣàsàlátù fún òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá pé lágbájá ọmọ lágbájá ó ṣàsàlátù fún wọn nígbà báyìí ló fi jẹ́ wípé téèyàn bá ń lọ sí mọ́kà tọ́bádé bá sálámọ̀ sójíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́là mọ́ ìnira ni ẹni tó ọ̀rọ̀ oyinbi tọ́wọ́ ti sọ pé Allahumma salli ala Muhammadi wasalim ètò kéré jù màláìkà ti gbé lọ́wájú rẹ̀ náà wípé Najim ọmọ Suleiman ọṣà sàlátù fún ọ nínú mọ́sídìí gídádò nígbà báyìí wọ́n ti fún mi lákàntì yẹn lọ́wọ́ báyìí nìyí. àwọn èèyàn wá ń béèrè wípé àsàlátù kan kó mọ̀ lọ́dọ̀ wa ń bí àsàlátù wo ni wọ́n ń pè ní àsàlátù lífàtì àwọn míì á pè ní lílífàtì àwọn míì á ní lílífàtìwù àwọn tí wọ́n ń pè dáadáa ni wọ́n ní sàlátù lífàtì wọ́n mọ̀ gan torí wípé kí ni tọ̀ríkà tìjàníà ó pọ́pùlà ní West Africa mọ́ area North Africa yẹn ó pọ́pùlà gan ntí wọ́n dé adopt jù nínú àsọ̀látù òní sọ̀látù fati wípé àsọ̀látù fati lọ́lọ́lá jù lọ́dọ̀ tàwọn but how tí ọ̀rọ̀ bá ti rí báyìí kí ni ọba adẹ́dà sọ wa in tanaza'tum fi shay'in farudduhu ila Allah wa rasuli tí fàǹfà bá ti fẹ́ ṣẹlẹ̀ lórí nǹkan ẹ dá padà sí bọ́lọ́hún ọba bá ṣe mú wá tó jíṣẹ́ náà sàásálàm ṣàlàyé rẹ̀ nígbà tó jíṣẹ́ náà sàásálàm ròyìn àsàlátù báyìí débi wípé ọ̀kan náà ọ̀sán abẹ́ lọ́bọ́ jíṣẹ́ náà sàásálàm ó ní ìdá kan nínú mẹ́rin zikiri mi àsàlátù ni mò ń fi ṣe òjíṣẹ́ náà sàásálàm ni òrí ó ní mọ́tò ìdajì ó ní oṣù kù ó ní mo sọ́dí ìdá mẹ́ta nínú mẹ́rin ó ní ò ah, tí ì débẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣùnà wa ẹnìyẹn wá sọ fún òjíṣẹ́ náà nìyẹn sọ abẹ́yẹn wípé gbogbo àzùkárù mi àṣàlátù ní ìmọ̀ fi ṣe òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣùnà ní ìyẹn ó kọ ọyọ nínú wàhálà ayé ó ti tó fún ọ láyé àtọ̀run lẹ́sẹ̀kẹ̀ wọ́n adé ìlọ́wọ́ òjíṣẹ́ náà àti mọ bá ṣe sálámà sí ọ bó o láṣẹ sàṣàlátù fún ẹ ṣe mọ̀ pé àlemọ̀ yọ̀rọ̀ tó jọ sọ̀rọ̀ èyí tó bá lọ́lá jù ó wá fẹ́ fi kọ́ abáyé ó ní ká máa sọ pé aláhùmá sọ́lẹ̀ àlà muhammadu wa àlà àlì kò sọ pé aláhùmá sọ́lẹ̀ àlà sayyidina muhammadu kò sí ẹgbàá wa rinlẹ̀ pé ńgbà tó jìṣẹ́ lásán àṣìláàmù ń kọ́ àwọn sàádé ní àṣàlátù ó wá sí sẹ́yìn dùnàkùn kò sí. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala ali Ibrahim wa ala ali Ibrahim fil alamin innaka hamidun majid. وبارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم fil alamina innaka hamidun majid ọwọ́ akọ̀báwọn ní bó ṣe kọ́ wọn but ètò gangan ma ń ṣe torí Allah subhanahu wa ta'ala o ṣe òun gan gbọ́dọ̀ ṣe torí ìbáadà ni òun gan fúnra ara rẹ̀ sallallahu alaihi wa alihi wasallam ó gbọ́dọ̀ sàṣàlátù fúnra ara rẹ̀ ko to salama lori gbogbo òun ọgbọ́dọ̀ mú wá ara àrùn ni ètò gangan máa ń ṣe ni wípé Allahumma sọ́lẹ̀ ala Muhammad wa ala ali tì baitihi wa ala azuwaji wa zuri yẹ tì zuriyatihi kama tà ala ali Ibrahim fi fil alamin innaka Hamidum Majid wa barik ala Muhammadin وعلى آل بيتي وعلى أزواجي وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك ètò gangan máa ń ṣe ni. ọ̀kan náà àwọn bàbá wa sheikh samahati sheikh abdulaziz bumbaz wọ́n ní kì í ṣe wọ́dìn sí salatul fati la ní question fò pẹ̀lú bọ̀tí ń ta ní question pẹ̀lú ni pé kì í ṣe tí òjíṣẹ́ ńlá kọ́ àwọn sàábé nìyẹn ní tó dẹ̀ kọ́ wọn òun tó mú torí wípé ìbáàdà ni òun yàn kọ́ wa bá ṣe ṣe kìí ṣe àáfàá kan ní ọ̀sọ̀ wípé eléyìí lè ní chúùsì ní tèmi ṣókí tá a kàn lè sọ nípa rẹ̀ ń sìn nù táwa ní níjọ́wájú a máa sọ èyí tó pọ̀ ju eléyìí lọ lórí àwọn tóròkù àwọn tẹ̀ríkà tẹ̀ríkà tẹ̀ríkà yẹn àti ibi tí wọ́n ti yapa sí súnà náà kọ́lọ́wọ́n bá ṣẹ́ẹ̀ níwájú kan náà lọ. لا لا يرجع ولا ولا يباع لا يباع ان شاء الله نعم bọ́dà láì bọ́dà ìdíròkọ ló ti wá ẹ fún ní wàhálà kan ọ̀tún lọ́sọ̀rọ̀ kọ́ńtà kọ́ńtà bí arẹ́gbẹ́lẹ́ yìí dáadáa sáà. àná àtúwọ̀n náà láṣẹ mi torí wàhálà ní ìgbà tí ilé wà bọ̀ táwọn kankan ṣẹlẹ̀ ní ọ̀hún yẹ tó lágbára díẹ̀ ló mi jẹ́ ìwà ogun ló sọ. mo ní mi ìbá ti ráyè láti wá bi torí àwọn àná ẹ̀rọ lágbára ká tó délé. náà ara question kan ó tì mí débi lára. náà kọ́lọ́ ọ̀run fún wa. apá àbí wálé rè pé ó ti pẹ́ tí mo ti ń wàhálà ń ṣẹlẹ̀ láàrin wa àtìyàwó rẹ̀ mo sì ń tún ní sùúrù mo ń ti gbogbo rẹ̀ mo ń pàrọ̀ àpé kílé ọmọ dàrú torí kó ti bímọ ọ wá sọ fún mi pé ṣé ìṣesí mi sójọ ìṣesí àwọn ẹni nitori nítorí wípé òun ka ìtàwọn ẹni rẹ̀ táà ní lépa bá wọn nínú dáadáa láéláé àrí ìtọ́kọ̀yàwó nígbà 90 hmm. ni wọn èèyàn rẹ̀ sì ni wípé òun wo àtúbọ̀tán pẹ̀lú ìyàwó wà àtúbọ̀tán òun ò rí láti tó ń ti lò òun dé ń lọ́wọ́ àtúbọ̀tán bóun ló ṣe mọ̀ kò tí ì láti bọ̀. ìyàwó kan tó kọ́ fẹ́ ó ti kú ọ̀fọ̀ ọmọ mẹ́rin ilẹ̀ ó ní yà ń jẹ àwọn ọmọ mẹ́rin rí èmi náà twenty five. ó wá ní òun tiẹ̀ bẹ́ẹ̀ ó ní òun wà ń gbìyànjú láti sọ fún obìnrin oníbọ̀tọ̀ obìnrin ọ̀dẹ̀ láti mọ̀ fìyà jẹ àwọn ọmọ rẹ̀ hmm. ó lóun wá ń wò wípé òwò dàbí ẹni kóun lajú lẹ̀ àbùsí ń ṣẹlẹ̀ sáwọn ọmọ òní. ọkì tó bá kọ̀ wọ́n tó bá kọ̀ sáwọn ọmọ yẹn máa lámòjútó. máa kí àwọn ọmọ wà níbòmí ara amúrò ara wọlé hàlù mílẹ̀ olóòrùn lẹ́rọ ṣùgbọ́n wípé kíkọ̀ lọ́wọ́ di next thing tó bá fẹ́ lómi wà ṣẹ́yìn túmọ̀ sí kẹ́ni tí ó fẹ́ wà yẹn ó lè máa fẹ́ràn àwọn ọmọ lójú ayé lójú rẹ̀ kọ́ máa ṣe tí ó rí pé kí yẹn lè kó ọmọ ẹlòmíì mára wípé ká tọ́ bíi tiwa ẹ̀bùn ni màmá tí ó bí wa bàbá wọn jáde láyé ńgbà tí wọ́n wà ní kékeré orogún màmá wọn màmá tí wọn wà lọ lọ́kọ́ ń bò mí orogún màmá wọn ló tọ́ wọn dàgbà ńgbà tí wọ́n wá fẹ́ lọ ilé ọkọ ní orogún màmá wọn yìí ní wá lọ kí màmá tòótọ́ màmá wa ń béèrè pé kí ni ìtumọ̀ màmá tòótọ́ wọ́n ní màmá tí ó bí ẹ gangan màmá wa ń béèrè pé ṣé màmá mi tún wà tó bí àwọn gangan yàtọ̀ sẹ́yìn torí wípé kí ni bí wọ́n ṣe rè wọ́n wọn ò jẹ́ wọn ó tiẹ̀ mà tàbí kó tiẹ̀ ní torí tí wọ́n ń ṣe é fún màmá wọn ò ṣe fọ́mọ wọn kankan lẹ́yìn àwọn torí wọ́n jáde ń léere wọ́n rè wọ́n ní tirire wípé gbogbo ọmọ responsibility rẹ ni gẹ́gẹ́ bí wọ́n ṣe rí àwọn ẹni jọ̀hún tó yẹ pé tí wọ́n bá rọmọ ọlọ́mọ ń ta tí misbehave wọ́n ó discipline rẹ̀ láti town lọ lé wọn ni tó dẹ̀ yẹ pé àwọn ará ilé ẹ̀gbọ́n wọn ó tún mọ èèyàn ẹ jàre tí ò jọ gbogbo tó ti dojúrú mọ́ nísìnyí wọ́n kó jáde lórí olúkálùkù ń ṣe tiẹ̀ nísìnyí ẹ̀san rẹ̀ náà ń dẹ̀ ń dé bá àwùjọ. so irú bá ń wà àwọn kan wà báyìí but àwọn kan wà tó jẹ́ wípé no me and my husband ni wọ́n wà bẹ́ẹ̀ tọ́ tọ́ ibi lórí ọmọ tí wọ́n gan ọmọ tí ẹ̀ gan tọ́ ọba wo ilé ìtàn sọ ìkan bọ́yọ̀ ọmọ tí ẹ̀ gan náà kò sámójútó kan gidi sọ wà ọmọ àmójútó wà so ìmọ̀tara ẹnìkan ló fẹ́ wà fún kìí ṣe kíkọ̀ ní solution rẹ̀ kìí ṣe kíkọ̀ ní solution rẹ̀ ṣùgbọ́n tọ́ bá sọ yí tú mi òun ló request pé tú mi ilẹ̀ ṣọ́n pé kó lóun nù ah! tómìnira bá ní tú mu rẹ̀ lèdè tú rẹ̀ òjíṣẹ́ náà fún wọn pé al-mukhtala'at hunna al-munafiqat náà àwọn obìnrin tí wọ́n ń béèrè fún kúlùhùn á ah, mùnáfìkì obìnrin ni wọ́n ní sábà tán rẹ̀ so kìí ṣe kíkọ́ ní solution rẹ̀ so wàlẹ́kùmọ̀ sọ́ra náà. ẹ jọ̀wọ́ ẹ má bínú ah, ah, question mi lórí nǹkan tó ṣẹlẹ̀ sí èèyàn tó close mọ́ mi and my own view wọ́n fẹ́ wo bó ṣe sọ bó ṣe mú sí nítorí my own view ọlá tí ọlọ́run fún ọkùnrin pọ̀ lórí obìnrin bẹ́ẹ̀ wọ́n débi pé dámìtà abájọ́ ń sọ̀rọ̀ kíni ó máa ń dàbí pé obìnrin you don't have feeling you don't see that they have any feeling axis their element to be played with. no no ẹni rẹ̀ tó pẹ̀lú obìnrin. ẹ má bínú lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ environment ni àti pé tí àwọn àtàpẹ̀rẹ̀ wa lọ́mọ ya tàbá jọ ń sọ̀rọ̀ oníkálukú wa mú apẹ́ ó lè ṣe bẹ́ẹ̀ náà ọlọ́run sì fún mi ní ìpínlẹ̀ báyìí ọlọ́run sì fún mi ah. fún àpẹẹrẹ mo lọ́mọ ya kan wọ́n gbogbo wáìbẹ wọ́n ní issues issues hmm. because of it ó wò pé the person kò ní the second wife ẹ má bínú kí ẹ ti mọ. ẹni tó bá ní problem pẹ̀lú ìyàwó kan kì í ṣe second wife solution. so along the line ó rí second wife. àwọn tí wọ́n need tí wọ́n ń ṣe second wife àwọn ni àwọn tí wọ́n ní problem pẹ̀lú ètò àlẹ́. second wife because àwọn majority believe pé when problem come tàdé tí yẹn sọ̀rọ̀ they are supposed to go lẹ́sìn pé ká fi sáyé ẹ̀ then ká ní oníṣẹ́gun ó rí ẹni tó fẹ́ fẹ́ lóun lè pè ń white ṣá ó rí ẹni tó fẹ́ fẹ́ ó travel kún Lagos State lọ sí Kano for us to know bí tension ṣe farm to then lọ sí Kano orí àwọn parents obìnrin yẹn they accept so along the line information yẹn wá bọ́ sí etí ìyàwó ti lé àná lọ báyìí pé jọ̀ọ́ má bínú àwọn kan ti wọ́n ti káwọn ó ti accept yẹ ní ọ̀hún kó mú àwọn èèyàn wá kó náà sọ pé inú fámìlì ẹ̀ kan wá ni àbáṣá kìdò nǹkan ìfún yìí wọ́n àti pẹ̀pẹ̀ oróńtò kó jẹ́ mùsùlùmí kódà nínú àwọn fámìlì wọn relative mi wọ́n tún lọ bá wọ́n tún wọ́n mọ̀ wọ́n dẹ̀ ti bí pẹ̀lú ẹ̀tẹ́ mọ afẹ́fẹ́ ni. ìgbà tí information wọ́n ṣe ti ìyàwó sílé ó sọ pé òkè òun ti gbà ó lè fi ti the other one. ó ti gbọ́ àbó ti gbà. ó bóun ti gbọ́ sí ti ìyàwó lé lẹ́nu ta ló lòun gbọ́ mbẹ̀ ìyàwó tilé ńgbà tó gbọ́ tó gbọ́ information yẹn ó lòun ti gbọ́ ó gbọlọgọ ọkọ ẹ̀ ó bí ọkọ ẹ̀ àwọn ìwà kan tó dá misunderstanding sílẹ̀ ó tọ́ ẹ̀ láti rectify ẹ̀ ó wá pé òun ti gbà òun ti gbọ́ ọkùnrin yẹn ti gbọ́ rán yẹn ti gbọ́ sí ìyàwó tilé ẹ̀ lẹ́nu ìyàwó tilé lẹ́nu and now the second one tún ti wọ́n bá tí family ti accept ẹ pé ẹni tí ọmọ wa fẹ́ fẹ́ lélẹ̀ ilẹ̀

ọ̀fẹ́ àjẹkùn àjẹkùn dáadáa ló ń fẹ́ ṣùgbọ́n ètò ní problem pẹ̀lú ilé tí ò lè yanjú rẹ̀ kò ní yanjú tí yẹn náà kò lè yanjú tó ń yẹn náà so sórí problem tí ń ṣẹlẹ̀ ni wípé ọgọ́ọ̀rọ̀ ilé tí wọ́n ti jáde gan kìí ṣe stable home wọn ò rí ẹ̀kọ́ bá a ṣe gbé lọ́kọ láya pẹ̀lú àwọn òbí wọn wọ́n dẹ̀ tún bọ́ síta ọgọ́ọ̀rọ̀ àwọn afáà tí wọ́n ń rìn mọ́ àwọn gan náà ò ní ẹ̀kọ́ níbi eléyìí tó ti yé báyìí nísìn bí ìgbà tó wá di pé ilé mòoru ẹ̀dẹ́ nítalẹ̀ kò sí ọ̀gọ̀ọ̀rọ̀ kan hẹ́ẹ́kà náà ní ṣe òtí àmì eré ṣàyè kì í ṣàyè ẹ̀kọ́ ni tí wọ́n rèèyàn lé lórí ibi tẹ́dọ́ rújù ní ẹsẹẹsẹ eléyìí lọ́kàn ní ìsìn àti ṣe eléyìí tán ókè léyìí àti eléyìí tán ókè léyìí bó ṣe jẹ́ nìyẹn ló ń ti ń jẹ́ pé ọgọ́rọ̀ tó ń kọ̀fẹ̀ ní pé n tó need kò má mátàlá arábìnrin wa ó ti gbogbo ayé sunkún òun fẹ́ kọ́kọ́ ohun òṣè má advice wípé ọdún mélòó lẹ́yìn tí ń gbé pọ̀ ogún ọdún ọmọ mélòó lẹ́yìn tí ní ọmọ mẹ́fà kí ló fẹ́ ṣe òun fẹ́ kọ́kọ́ òun fẹ́ fẹ́ ọkọ mi ni ẹ ń tọ́ ọ bá fẹ́ mi gan ọkọ ni torí tọ́ fẹ́ kọ ológun ọdún pẹ̀lú ọmọ mẹ́fà tọ́ wẹ̀yìn wò ṣé tuntun wo lọ́wọ́ fẹ́ mánéjì rẹ tí ó rí ọ mánéjì tí òfin ní fail ìtẹ́mi wọ́n ni kí mi ń sọ mọ́ ní ìtẹ́mi ń sọ ni wípé Asia ọba ẹni tó burú jù nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́lọ́wọ́n ọba gan confam ẹ̀bẹ̀ inú ní fẹ́ra ọba lò kọ́dẹ̀ bára rẹ̀ jẹ́ ilé mùsùlùmí ni kò lè burú tó fẹ́ra àwọn ìwọ gan olè dé òòrè lè dá tó àsíà so lọ máa mánéèjì ẹ̀ mélòó ló kù tó fẹ́ lò láyé ọmọ ìyá mi ọlọ́lé ọkọ mẹ́ta ọ padà sí ń ta awí náà ni subhanakallahumma wa bihamdika.